ètò bàbá ètò náà lẹ́wà ah, ó dá mi lójú pé ẹ̀ ń fi ẹ̀mí bá mi lọ ẹ̀dẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi tájọ wà lórí ètò lẹ́nu nítorí pé mi gan ń gbádùn wọn báwo lẹ́yìn fẹ́ sí. ẹ̀yàn ah bá mi ẹ kú ìjókòó sà. àdúpẹ́. ẹ kú ìjókòó mà. ẹ mo fẹ́ lọ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán nítorí kò sí àsìkò ah, àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín wọ́n ṣì pọ̀ ẹ máa béèrè díẹ̀ tá a bá bọ́ sí abala tó tẹ̀lé ẹ yẹ kí n lọ sí abala ṣé o mọ̀ mí tán ẹ o gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí dádì ẹ̀yin ẹ bá mi gbà dá níbẹ̀ mọ́mì ya hmm, hmm. ẹ wá bá mi fi so ojú yín sẹ́yìn ẹ so ẹ ẹ ẹ ẹ so alẹ́ ẹ ṣeun mà bá mi ó yá o mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe mọ àwọn màá mi tó. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín hmm. ó sọ wípé ah, a sì ti béèrè nǹkan tó jọ bẹ́ẹ̀ lénìí ok ẹ jẹ́ kí n wá tún ẹ̀hẹ́n bá mi níbo gangan ni màá mi ti jẹ́ o níbo níbo gbọ̀ngàn náà ti sọ pé mo ti gbọ́ lọ́jọ́ náà lọ́hùn ìṣèbí tẹ́ ẹ ti pàdé o ìgbà tẹ́ ẹ bá wọn sọ tán ni ah mo ti wá gbọ́ níbo lẹ kí ni èso tí àwọn màmá fẹ́ràn jù èso tí wọ́n fẹ́ràn jù. ẹ lè bá mi kọ kẹta sọ́wọ́ òkè tí àyè ò bá gbà mọ́. ìbéèrè kẹta tí màá béèrè ni pé ẹ̀bùn wo ni ìyàwó yín ní tí ẹ dẹ̀ mọ̀ bá ẹ̀bùn yìí ọlọ́run ló fún yín bóyá àlàálá ni o bóyá ríran ni o bóyá aṣọ tẹ́lẹ̀ ni o mo ní ìjà yín pẹ́rẹ́ pàpọ̀. ẹ ẹ ṣe. <laughs> ẹ ṣeun bá mi bá mi ẹ lè bá mi yọ ẹ bá mi yọ ẹ bá mi yọ ẹ bá mi mú dání àwọn náà ṣì ń lò. ẹ o ẹ̀yin aráalé ó dá mi lójú pé ẹ̀ ń fi ọkàn ẹ̀ ń fi ẹ̀mí bá wa lọ ẹ̀yin olólùfẹ́ tí àwọn òmí lọ nǹkan ẹ̀yin náà ti ń béèrè lọ́wọ́ ara yín ẹ̀ ẹ̀yà ẹ̀dájọ́ máa fi ẹ̀mí bá lọ. bá o ẹ káàbọ̀ padà sórí ètò. mo béèrè lọ́wọ́ dádì wípé níbo lẹ ti jẹ́ o níbo níbo lẹ wà nígbà tẹ jẹ́ o mo ti gbọ́ ẹ. inú ilé ni àpàdé hmm. ń títì. inú ilé ó eh. hmm. eh, súnmọ́ ó súnmọ́ bá mi mo pàtẹ́wọ́ fún yín bá mi kọ yàrá ẹnu ilé náà ni yàrá wà. abala ṣé o mọ̀ mí tán ni mo wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ tèmi. bíbẹ̀rẹ̀ kejì tí mo bèrè lọ́wọ́ bá mi ni pé èso wo gan lẹ fẹ́ràn jù láti máa jẹ. actually kò sí èso tí mi ò kì í jẹ but mo máa ń jẹ watermelon ẹ pàtẹ́wọ́ fún màá mi ẹ má tiẹ̀ sọ jìnnà dáàdì ní watermelon hmm. ah, hmm. ẹ̀dẹ̀ bá ń pàtẹ́wọ́ fún bàá mi. <laughs> ẹ o ìbéèrè tó gbẹ̀yìn tí mo béèrè lọ́wọ́ dáàdì ni pé kí ni ẹ̀bùn tí Ọlọ́run fún yín tẹ̀yin fúnra yín mọ̀. <laughs> àwọn obìnrin tiẹ̀ máa ń sọ fún mi wọ́n á ní kí n má mẹ́nu bàyẹn hmm. wọ́n á ní kí n má sọ̀rọ̀ síbẹ̀ rárá o wọ́n hmm. pe ìwọ ń sá wàá lóyún láìpẹ́ ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni ó máa lóyún wàá róyún ẹ̀, <laughs> tí bá dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn many people wọ́n mọ̀ pé àwọn lè rí e lóòótọ́ ọ̀fẹ́ yẹn ó máa kí n ara lọ́pọ̀ ọ̀rọ̀ àṣẹ ẹ̀ẹ́dẹ̀ pàtẹ́wọ́ fún bàá mi. ó ti tó ọjọ́ mẹ́ta náà wọ́n gba gbogbo ẹ̀ pátápátá ẹ bàá mi ti gba gbogbo tiwọn ó kù bàá mi. eré ètò bàbá ètò láwà ẹ máa rí wẹ̀ẹ́ ẹ̀rín wẹ̀rìn lẹ́nu màá mi ó yá. dádì ẹ̀rọ bá mi fi kìíní ẹ̀ so ẹ̀rọ bá mi fi rọra so ojú yín bí àwọn ọmọ mi ṣe ṣe lẹ́ẹ̀kan. Màámi ṣe wà pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni. Ẹ o, irun tí bá mi gẹ̀ gbẹ̀yìn, èló ni wọ́n gẹ irun ọ̀hún. Èló. Hmm. Irun tí bá mi gẹ̀ gbẹ̀yìn, wọ́n gẹ̀ gbẹ̀yìn, wọ́n fi wá sórí ètò bàbá ètò. Bóyá ọ̀sẹ̀ tó kọjá ni o, bóyá àná ni o, bóyá àjẹta ni o, èló ni wọ́n gẹrun ìbéèrè kejì tí mo máa béèrè lọ́wọ́ àwọn ọmọ mi wà ni pé olórin ẹ̀mí wo ni bá mi fẹ́ràn jù bàbá mi kọ́lẹ̀ ẹ má sọ o. orúkọ mọ̀ wọ́n mi rántí orúkọ wọn mọ́ ẹ má sọ síta ẹ má bẹ o ẹ ṣáà kọ bó jẹ́ àwo orin tán ṣe náà ni ẹ fẹ́ fi kọ ẹ kọ. ṣe ti kọ ìbéèrè kẹta tí mo máa béèrè lọ́wọ́ màá náà ni pé. Hmm, ẹgẹ́ ń bèrè báyìí tí bá mi bá ń jẹ́ ẹni tó ń tin ẹran ẹran ọ̀sìn irúfẹ́ ẹran wo náà nífẹ̀ẹ́ sí jù. nǹkan ọ̀sìn. nǹkan ọ̀sìn. Hmm. pápá náà ni màá ṣe bí àwòyá bàbá àṣọ̀nà bẹ́ẹ̀ àwọn Yorùbá ṣe sọ hmm, bá mi ra bá mi tú <laughs> eh, ṣe bínú rárá mà ẹ má bínú <laughs> ẹ wálé eh, ẹ ti fẹ́ gbọ́ èsì ìdáhùn hmm. bá mi mo béèrè pé èló gan lẹgẹ irun tẹ gẹgbẹ yín. ẹ hmm. ilé eh, tí mo gẹgbẹ yìí two hundred naira ní látẹ̀wọ́ ìdí tí mo fi bèrè béèrè yẹn ṣe mọ́ ìdí yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ẹ ṣèbí torí wọ́n ti dàgbà ni mm-hmm. pàápàá kó tiẹ̀ jẹ́ pé àná ni wọ́n ṣègbéyàwó tí wọ́n bá fẹ́ mọ oyè tí bàá mi gẹrun wọn ò ní mọ̀ kò ṣe dandan ọ̀pọ̀lọpọ̀ ló ṣègbéyàwó lánàá tí ò tiẹ̀ mọ ibi tọ́pọ̀ ẹ̀ tí ń gẹrun dèpòdépò oyè tó ń gẹrun bá mi gbá o ọkọ̀ two hundred náírà. mo máa ń tẹ̀lé wọn lọ nígbà mi. Ah, ah, ó ga jù ìfẹ́ pàdé o èé èmi gan ti ń kẹ́kọ̀ọ́ lára mọ́ mi tọwọ́jú tó ń wò mí lé ẹ̀yin náà máa kẹ́kọ̀ọ́ ah, ó dáa ká máa tẹ̀lé àwọn ọ̀fọ̀ wa jáde. ìbéèrè kejì mo ní irú orin ẹ̀mí wo lẹ fẹ́ràn jù. ṣé olórin àbí olórin ẹ̀mí tó dẹ̀ jẹ́ orin tó ń kọ náà tẹ fẹ́ràn. ẹ mo fẹ́ràn Ṣọlá Rótìmí. Hmm, nìkan àmọ́ tún fẹ́ràn àwọn. ó ní wo ni bàbá Ṣọlá Rótìmí kan. ìgbà kan tán kọ mo ní bàbá kan bàbá àrà tó mọ iye ọmọ. Ah, màmá mi ti ṣe o ayẹwa ni màmá kọ o hmm, mo fún wọn ní àf. <laughs> ẹ nítorí àkókò mi mo ní irú ẹran ọ̀sìn wo lẹ fẹ́ràn jù. Ah, àwọn ẹran ọ̀sìn mo fẹ́ràn pọ̀ ṣùgbọ́n mo fẹ́ràn ẹdìẹ àti ewúrẹ́. Ah, àwọn mi ti gbé igbá gbé wọn ni ẹ fẹ́ràn pẹ́ máa fẹ́ràn ajá náà ni. <laughs> ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn ìdílé aláyọ̀ mi lórí ètò bàbá ètò tí wọn náà bá dára ẹ lójútó tó gbangba sùn lọ́yẹ́ ẹ tẹ̀lé mi lórí àwọn àtẹ̀jíṣẹ́ mi kó o fi ìwé ránṣẹ́ ẹ kó wá darapọ̀ mọ́ mi lórí ètò bàbá ètò ètò bàbá ètò ṣì ń tẹ̀síwájú ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé yàrá agbára ẹ̀yìn tí wọ́n bá padà dé wọ́n bọ́ sí abala tó gbẹ̀yìn ètò yìí tí mo pè ní abala eré ìfẹ́ torí àwọn màmá àti bàbá wọn máa ṣe eré ìfẹ́ fún wa the same time we are coming.